الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين أكينك بوسوري توا ètò Fikiru Islam eléyìí tó máa ń wáyé ní Premier FM nílùú Ìbàdàn nǹkan tí a máa gbéyẹ̀wò lénìí òun náà ni àwọn nǹkan tó máa ń jẹ́ kí àdúrà tètè ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah àti àwọn nǹkan tí èèyàn máa ń tara bọ̀ tádùúrà èèyàn ṣe kí ń gbàbọ̀rọ̀ àwọn sheikh wa tí wọ́n bá gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh Kamaruddin Yunus Akorede afizahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkuran manjuran min Allah alhamdulillahi alladhi yujibu man da'a ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tí ó ṣàdéhùn wípé gbogbo ẹni bá ti ń ṣàdúà òun ó máa gba àdúà rẹ̀ òun sì máa fún tí ń fẹ́ àwọn wo minal mu'minina wal àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá aláǹbá wí o ẹni gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́wọ́n dá wọn àdúrà rẹ̀ ẹni ọba gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run nígbàdúrà ẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n ń dá wa sọ fún wa yí pé ìmá gbọ́rọ̀ sí lẹ́nu àti nígbàgbọ́ nínú ẹ̀ ní máa jẹ́ ká ọgbà ọlọ́run má lẹ́nu Kùránì ni o yóò dá ká dúpẹ́ fún ọlọ́run ọba náà wasalaatu wasalaamu ala sayyidina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba anabuwa muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọba gbogbo àwọn ará lè àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹ ma yá mi àdúrà fi máa gbà àwọn májẹ̀mú tí máa jẹ́ kádùá yẹn ó tètè gbà àtàwọn nǹkan tẹ́yìn máa ń tara bọ̀ tádùá yìí fi gbà ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀ tìyàn lé ní wọ́n ń ṣàdúà wọ́n ń ṣàìsùn wọ́n ń ṣètọ̀sán wọ́n ń ṣètòru àwọn èèyàn ń dárúkọ ọlọ́run àwọn èèyàn sì ń wá ń pe ọlọ́run ọba wa ipe kó fún àwọn ní táwọn ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwáwì yìí wọ́n wá ní gbogbo táwọn ń ṣe náà àwọn padà rí pé pàbó lọ́jàsí ní táwọn béèrè béèrè béèrè béèrè lọ́dọ̀ ọlọ́run lọ́sàn lóru ọlọ́run padà fáwọn wọ́n kàn wá ṣàdúà lásán ọlọ́run wá gbàdúà wọn ọlọ́run bá àlá ọ̀sàdéhùn àdéhùn tọ́lọ́run sì ṣe ọlọ́run mọ̀ọ́sẹ́ o ọlọ́run wo ìsọba tí máa ń sàdéhùn tí ó ní mọ̀ọ́sẹ́. Allah subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ yẹwà nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run ọba wa Allah ó ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba ní ọba yín ọ ń àwọn àlùfáà wọ́n ní alukuran náà ní ká lè ka ká sì lè ka sunna nabuwa muhammad ibi tí ọlọ́run ọba aláàtí ń fi májẹ̀mú lélẹ̀ ìpè ẹni bá fẹ́ kádùá wọn gbà bí wọ́n ti ń ṣàdúrà kọ́ máa ṣe àwọn nǹkan báyìí nínú àwọn májẹ̀mú tádùá fi máa gbà omi ń ṣòro ti ìjábàtì dùá al-ikhlasu fi dùá adamu shiriki fi dùá kéèyàn máa pe ọlọ́run nìkan kéèyàn máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ipe kọ́ran òun lọ́wọ́ òun ni májẹ̀mú àkọ́kọ́ tí máa ń jẹ́ kọ́lọ̀ òun tètè dáhùn àmọ́ tó bá ti jẹ́ pé bó ṣe ń pe ọlọ́run lòun tó ń pe ntọ́lọ́run dá torí lẹ́yìn ọlọ́run ntọ́lọ́run dá ló kù ntọ́lọ́run bá dá ìlọ́sẹ́kù kò pé mẹ́ta ọlọ́run àti gbogbo ntọ́dá méjì yẹn náà ni ọlọ́run ọba wa fi ilẹ̀ fún wa yí pé bẹ́ẹ̀ bá ti pè mí ẹ̀ ẹ̀ tún máa pe ntí mo dá àwọn méjèèjì àwà dá yín lóhun àṣírkù fi dùá ìmọ̀ ń fi ẹnìkan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run táàtù máa pè látara pé àgbà pé o lè ṣe nta nfẹ́ o lè jẹ́ kí nta wọn tẹ̀ wá lọ́wọ́ ẹgẹ́ bí ká máa pè èṣù àbí ká máa pè àwọn ọmọ èṣù tá ń pè láyé èèyàn ayé o èèyàn ayé o lẹ́nu mùsùlùmí ọ̀ ṣàdúrà ṣàdúrà àdúrà rẹ̀ ò ní gbà ọlọ́run ọba aláǹkan ló máa pè òun nìkan òun náà ló gbàgbọ́ ọgbọ́n tó lọ́n sọnù Qur'an Karim ọlọ́run ọba ní fàdé Allaha mukhlisina lawuddin ọlọ́run ọba ní aláǹkan nìkẹ́ máa pè mukhlisina lawuddin torí pé àdúrà ẹ̀sìn ni òun nìkan nìkẹ́ fúnlẹ̀sìn náà walau kara al-kafirun báwọn kèfèrí bá kórìíra bẹ́ẹ̀ ipe ọlọ́run ọlọ́run bá ní wọn bá kórìíra bẹ́ èèyàn má da wọn lóhùn fọ́dẹ̀ ọláha alánìkanìkẹ́ pé ọlọ́run tó sọ ní àyà mi ọlọ́run bá ní fàlá tẹ́dẹ̀ ọmọ allah ilẹ̀ àni àkọrọ̀ ọlọ́run bá ní rẹ̀ muhammad tó bá ti ní sọ̀rọ̀ wọ́n pè ní kakọ́sánú yẹn o ẹni tó ń pè yẹn ó tí ń pè ní tí ì sọ́lọ́run ó jìyà láyé ó jìyà lọ́run ànábì lọ́lọ́run dájú kọ bẹ́ẹ̀ nígbà ọlọ́run bá ànábì sọ̀rọ̀ ìpè kọ́mọ pé nǹkan mi àwọn táwa jẹ́ àlòmọ̀ ànábì kí ló táwọn ọmọ wa pé àwọn ṣéwù pé kán sànú wa ẹlòmíràn máa pé àwọn wòlíì ọlọ́run ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ wá lọ́wọ́ ẹ̀yin ẹni rẹ ẹni bá ń ṣe bẹ́ẹ̀ àdúrà rẹ̀ ò ní gbà ìṣọ́tò ṣọ̀wárà ẹlọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ àyà 213 ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala injọ yé wa yí pé ujibu da'wata da'i idha da'an ọlọ́run ọba ní ìdáhùn ìdáhùn àdúrà ẹni tí ń pè mí tó bá pè mí nìkan dáadáa ní <laughs> ọmọ ya kó náà ó jẹ́ pé èmi ọlọ́run gbogbo tí mo ní ọmọ ṣe ọmọ ṣe tí mo ní kókó mẹ́ kókó mẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́lé yòmínú bí kó sì gbà mí gbọ́ kọ́ mọ́ gba nǹkan mi gbọ́ lẹ́yìn mi wọ́lé yòmínú bí ọlọ́run bá ní òjì ìbò ìyín dáhùn àmọ́ wọ́lé yòmínú bí ẹ̀yin tẹ́ ń pè mí èmi nìkan náà ní kẹ́ máa pè èmi nìkan náà ní kẹ́ gbàgbọ́ ẹ má gba nǹkan mi gbọ́ lẹ́yìn èmi ọlọ́run o lè máa ṣàdúrà kọ́ máa wẹ̀ṣẹ̀ àjẹ́ o lè máa ṣàdúrà kọ́ máa síngbẹ́rẹ́ o lè máa ṣàdúrà kọ́ máa ṣàwọ́rò o lè máa ṣàdúrà kọ́ máa dáfá kọ́ máa tẹ́fá o lè máa ṣàdúrà kò tún máa ń lo gàrí jẹ́ra ọlọ́run bá ń sọ ilé nínú suratul Baqara Quran two aya one eighty six lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ lọ́lọ́run ti ní èmi nìkan náà ní kọ́ máa pè o sì gbà mí gbọ́ wọ́n tún gbà nǹkan mí gbọ́ mọ́ àdúrà ní tí ọ̀jẹ́ kádùá rẹ̀ gbà òun náà ni pé bí ṣe ń pè ọlọ́run ẹni tó ń pè àwọn ẹ̀dá ọlọ́run sórí gbogbo kéwú tí ọba ké níbi pé òfin ya pàǹtí mi ń sọ yìí ìkékúké ni sórí kéwú tí ẹ̀ mú wá láti Morocco láti fáàsì kàólà ìkékúké ni oníṣòro kọ́ máa pé yáṣẹ́ Ibrahim yáṣẹ́ kabulukọ́dé ọlọ́run ọba ọ̀hún ọlẹ́mà ọlọ́run ló jìyà tó dáni tó ń pè ní ìwọ́n náà máa pé nítorí òun wá òsì lọ́wọ́ ẹ̀ lẹ́yìn náà òun kọ́ dá o lẹ́yìn náà ọlọ́run bá ní èmi ní kẹ́pẹ́ bọ́lọ̀ ní ká máa pọ̀ oníkan oníkan máa pè nǹkan mímọ́ fàlátàdì àwọn ọmọ aláyé àhádà ọlọ́run bá ní ẹ̀má pè nǹkan mímọ́ lọ àyà koran ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́mà yá mi nínú tí máa jẹ́ kádùn ọgbà mùtábà àtúrọ̀ sólí fi kẹfẹ́ ti dọ̀á èyí ká máa kọ́ sí tábà fẹ́ sàdùà sẹ́rí ọlọ́run ní akẹrùn nígbà ọ̀yá ọ̀pá wa láṣẹ wípé ànábì ni ó sàlàyé bá ṣe kẹun ọlọ́run ni agbáwẹ̀ ànábì rẹ̀ kọ́kọ́ gbáwẹ̀ ọlọ́run ni alọ́mọ́kà ànábì rẹ̀ kọ́kọ́ ṣe hajj gbogbo àwọn ìjọsìn pátá ọlọ́run bá ní qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah ilẹ̀ Muhammad sọ fún wọn yìí pé tán bá ń fẹ́ràn ọlọ́run tán bá sì fẹ́ kọ́lọ́run bá ń fẹ́ràn ẹ̀sìn ni tàbá fẹ́ kó gbà àwọ̀ àwọ̀ òpin ọlọ́ọ̀ni àṣàdùà ọ̀dà ànábì tí wọ́n ní kọ́ sọ fún wa ká ṣàdùà bóòlù ànábì sì máa ń ṣàdùà ṣàdùbà ànábì sì máa ń ṣàdùà yìí òun náà lálọ́ lè mójútó tó bá ti gbé àdúrà kankalẹ̀ tàwárí pé ọ̀nà tó ń gbà ṣe yìí ànábì ṣàdùà bẹ́ẹ̀ ọ pẹ̀lẹ́ rí àwọ̀ ó fèrè gbọ́lẹ̀ fá ọlọ́run nígbà tọ́lọ́ bá ṣe kankan fún ọ ọkàn fi di ọ lẹ́kẹ̀ẹ́ ni yọ padà jẹ́ ọ yà ń gbẹ̀yìn nítorí pé o ti yapa nábì lẹ́yìn náà àdúrà rẹ̀ ò ní gbà ẹ̀gbọ́n tí ànábì sọ̀nà ànábì ní mọ́nà àmìlà àmàlà ẹni bá ń ṣiṣẹ́ kan kìí ṣiṣẹ́ carpentering iṣẹ́ bricklaying o kìí ṣiṣẹ́ ẹ̀wá bá mi rẹ́lẹ̀ bá ń kọ́lé o mọ́nà àmìlà àmàlà ẹ̀sìn ni wọ́n rí fàṣì ànábì ní ẹni bá ṣiṣẹ́ ẹ̀sìn kan lẹ́yìn sa àlẹ́ amúrùnà àmọ́ kọ̀sáṣẹ́ wa lérí ẹ̀ ìpè ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ fọwọ́rọ́ dùn anábì lọ́lọ́wọ́n nígbà lọ́wọ́ ẹ̀ àdúà iṣẹ́ rẹ̀ ni ẹ̀sìn ni anábì nípa ọba ti sàdúà tí èsì pé bèmí anábì sí ni ó ṣe ló ṣeun anábì lọ́lọ́wọ́n dádúà náà padà kò ní gbà lọ́wọ́ rẹ̀ bọ́lọ́wọ́n bá gbàdúrà lọ́wọ́ rẹ̀ ọwọ́ akóbi tó kó lọ nígbà yẹn bá sì lè wá sàdúà tí wọ́n gbà sẹ́rí padà ó ti dé àdúà ẹ̀sìn ni àwọn àwọn òbí anábì sì máa ń ṣe nílẹ̀ Yorùbá yìí táwa wáyìí ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń ṣàdúrà àmọ́ àyè béèrè bá náà fi ṣe ṣe báwọn ṣéwù ṣe ṣe là máa ń ṣe kí ni ìlà máa ń wò ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n máa ń lọ bí sàárè ní ọmọdé ṣàdúrà níbi sàárè ìpè òun fẹ́ kọ́ dáa fún un kìí pé lè ṣàdúrà fẹ́ni tó ń sàárè o ó lè ṣàdúrà fúnra rẹ̀ létí sàárè ìpè òun lè ṣàdúrà ìpè ọlọ́run ọba ibi sàárè àwọn wòlíì agbọ́kùnrin gbà tánà bẹ̀rẹ̀ sàdúrà anábìsẹ̀ jáde ní ọlọ́mọkúbára àbọ́lọ bàkẹ́ẹ̀ ọgbọ́pọ̀ anábì lọ tẹ́kan lè sàdúrà wípé ọ̀fẹ́ bẹ̀ lọ́n fún rẹ̀ ìtẹ́lẹ́wà gbà lọ ọlọ́run lọ́hùn súnmọ́ yín ju ká sọ̀rùn lọ ilẹ̀ yorùbá aláàmà sàdúrà òhò ọkùnrin ọbọdì ilẹ̀ obìnrin ọbọdì ilẹ̀ wọn làwọn sàdúrà yẹ máa ní ọlọ́run ọba aláṣírí bíbù bòun ní tú ni òní bọ́ra lẹ̀ ọlọ́run ní kòtò sí náà takùn mí ń dẹkùn lè mọ́síjìdì ọlọ́run tẹ bá fẹ́ wá mọ́ṣáláṣí láti wá pàdé mi ọlọ́run tẹ fẹ́ sinmi ẹwọ́sọ ẹwọ́sọ tó tún dáa ìgbà tí ti fẹ́ pàdé ọlọ́run yẹn máa ń wọ́sọ ni àwọn kèfèrí maka àwọn ni wọ́n máa ń ṣe tàwáàfù ní òhò wọ́n máa ń ṣe tàwáàfù ní òhò lọ́lọ́run sọ fún wọn pé ẹ má sin ẹ̀sìn àìsẹ̀sìn òhò ó bora ó òhò ara rẹ̀ gbogbo àfáà tó bá fọ́n nákàlí pé ọbọ̀ra alẹ́ ló fi ṣàdúrà èso ló fún ní nákàlí yẹ wọ́n má bá wọn gbà á bá wọn ṣe ẹ̀ àwọn ni ẹ má ṣe sẹ́sọ̀fọ̀ kẹ má dààmú o <laughs> ibi fà yín lọ ló kọ́nà ó jìn gbà ẹnìkan ní àwa à ń ṣàdúrà jẹ àwọn ará maka lọ àwọn ará maka wọn lè jòkó àdúrà táwa ń jòkó ọ̀parọ́ òdodo lọ́sọ̀ wọn lè jòkó wákàtí mẹ́jọ mẹ́sàn ìwọ lè jòkó ẹ̀ àmàdù àwọn ará maka ọgbà ju àdúrà tiẹ̀ lọ tọ́ra àwọn nígbàgbọ́ àwọn sì ń tẹ̀lé bá anábì ṣe ń ṣàdúrà anábì ní ó júwe ọ̀nà fún wa ìsà àwọn ṣéwù ìsà àwọn bàbá anábì ní ó júwe fún wa pé short cut tá gbà ní tádùá òfin tètè gbà ẹ̀rọ á padà kó wá ka àwọn àlèbédà àfidùá ọ̀nà táwọn èèyàn gbà ṣe bídíà nínú àdúà ọ̀nà táwọn gbà yapa súnà á padà ka nínú ètò yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́ wọ́n kàn fẹ́ sọ fún ọ pé mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé béèrè bá nábì ṣe ń sàdúà kí wọ́n ní ó máa ṣe bẹ́ẹ̀ àdúà ló tètè gbà torí àdúà ẹ̀sìn ni ànábì ni wọ́n sì ní kákọ́ sí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ṣòro tó ìjábà ti dùn á àlèyẹ̀kí ní bí ìjábà kò onídánilójú pàdúrà tó ṣe yọgbà kò onídánilójú pé ọlọ́wọ́n bá àlá àṣàdéhùn mọ̀ọ́sẹ̀ ni àdúrà tó ń ṣe yọgbà lọ́wọ́ rẹ̀ má máa sọ pé mo fẹ́ dá o èṣù ni wọ́n máa ń dáwò bóyá yọ̀ dáhùn bí yọ̀ dáhùn oògùn ni wọ́n máa ń dáwò ẹ̀lẹ́ dá o wọ́n yé dá àdúrà o bọ́ bá dá àdúrà o pé mo fẹ́ dá àdúrà o bóyá yọ̀ jẹ́ àbí ọ̀jẹ̀ àdúrà rẹ̀ ò ní gbà anábìwá Muhammad sallallahu ojú yẹ wá pé alágbára lọ́lọ́run kò sí ń tẹ́ béèrè tí ò lè fún yín kò sí ìṣesí tẹ wà tọ́lọ́run lè yí padà kò sí bí ọ̀rọ̀ yín bó ṣe kọ́ lọ́tọ́ tọ́lọ́run bá aláwọ̀ lágbára láti tún sí anábì ní ọdún ọláhà anábì ní ẹ máa ṣàdúrà wa antum muqinuna bil ijaba kẹ́ẹ̀sì nígbàgbọ́ pàdó àná gbà ọ̀ṣàdúrà tẹ́yàn ṣe pẹ̀lú gbàgbọ́ tọ́lọ́run ní gbà ọ̀nà tí ó gbàgbà àtàsùkò tí ó gbà nìkan fẹ́ dádùn àwòmọ́ o pé ẹja ṣẹ́wò náà bọ́yọ̀ náà lè mú tí ọba mú ká tó wà nǹkan mí ṣe àdúrà kọ bọ́ ọba tí lọ fẹ́ dáwọ́ ọlọ́run sì ní gbọ́mọ́ torí ọlọ́run ọba aláàkẹ́ sọba tá a máa ọba ti dáhùn ni májèmú mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀já lè mójútó mọ̀ wá náà ìjábọ̀ ti dùn á ẹ̀ wá rí àwọn nǹkan tí ìjẹ́ ká dùn àgbà tó jẹ́ pé a lọ lè sọ̀rọ̀ à ń yẹn bá ti ń ṣàdúrà kò ní tètè gbà àbí kọ́ mọ́ gbà rárá alákọ̀ọ́kọ́ akilul harami wàlúbùsọ̀l haram kọjá pé owó tá ra oúnjẹ tá ń jẹ owó haramu ni owó tá a rí látara jìbìtì látara ìpààyàn lẹ́kún látara ìgbẹ̀mí àwọn èèyàn owó yìí bá a ṣe rí ni ọ̀nà tá ń rí ọ̀nà yẹn ń já sàdáwò fáwọn ẹ̀dá ọlọ́run tó lówó náà wọ̀lúbùsùlù haram àbí ká máa wọ sọ tọ́jẹ́ pé owó tá a fi rà látara iṣẹ́ èèwọ̀ ni ọ̀ntọ́tí òun fowó ọtí òfin raṣọ òun fowó ọtí òfin jẹun ọ̀ǹta tẹ́tẹ́ ọ̀ǹta tẹ́tẹ́ owó tẹ́tẹ́ lòfin jẹun ọ̀padà sọkún àdúrà rẹ̀ onígbà èmi kí mo sọ bẹ́ẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ ànábì ní ká mójútó ìta máa kì bẹnu wa àti tí a máa wọ̀ sọ́rùn tó yìí jẹ́ pé owó àràmù lòfin jẹun owó àràmù lòfin raṣọ àdúrà rẹ̀ onígbà zakara nabi sallallahu alaihi wasallam anabi ń sọ̀rọ̀ ọbọ̀ ń bá wọn sábà sọ̀rọ̀ anabi ní ẹ̀dín pàtà arákùnrin kan fún yín zakara rọ́júlá yóò tí lò sáfara anabi ní arákùnrin yìí onírìn àjò ni bí i bá sí ìrìn àjò ní àdúrà yẹn tètè máa ń gbà àṣàádà agbára gbogbo irun orí ẹ̀ta kókó àpẹẹrẹ pé olòṣì ni bí i bá sì jẹ́ olòṣì tọ́ba bẹ́ẹ̀ lọ́hùn àdúrà rẹ̀ tètè máa ń gbà yẹmúdùyàdé ilẹ̀ sàmá arákùnrin yìí ó tún wá tẹ ọwọ́ rẹ̀ méjèèjì sí sánmà pé kọ́lọ́hún gbàdúrà wọn nínú tí máa jẹ́ káàdì òjò ti gbà ní kéèyàn máa tẹ́wọ́ sọ́lọ̀ ẹni bá ní ò lè tẹ́wọ́ fàdúrà àdéhùn tó kọ́ ti fún ni yẹmúdu yàdé ilẹ̀ sàmà ànábì ni ó tún tẹ́wọ́ sí sánmà ọgbà pọ́lọ̀ ń bẹ̀ yàrọ́bù ó tún wá ń pè ọlọ́run pẹ̀lú orúkọ tó ga jù yàrọ́bù ní ìwọlọ́run ọba mi ọba tí ń tọ́ mi ọba àmọ́ kí ló fà á tádùá rẹ̀ fi gbà ànábì ni wà mat'amuhu haram nítorí pé oúnjẹ tí ń jẹ sínú oúnjẹ haram ni wà malbasuhu haram aṣọ tí ń wọ̀ aṣọ haram ni wa ghudhiya bil haram oúnjẹ haram ni wọ́n fún jẹ qala an-nabiyyu sallallahu alaihi wasallam ànábì ni fa anna yustajabu lahu ànábì ni bóòlù àdúrà rẹ̀ ó sì gbà bóòlù àdúrà rẹ̀ gbà ẹ̀ tó jẹ́ pé àti tí ń jẹ owó ẹkún owó gbogbo pátá iná ni arákùnrin ti nílà síbẹ̀síbẹ̀ jẹ ní mú yìí ti haram kò jẹ́ kí nǹkan wọn sàǹfààní àdúrà rẹ̀ ọgbà anábì anna fàánà yustajabu la bóòlù àdúrà rẹ̀ òsì gbà gbogbo jẹ o. ẹwà wò ló wà yìí wọ́n mọ̀ sọ fún ọ pé bọ́ọ̀ bá jà aráàmù kò lè dá fún ọ ẹ̀yọ́ nínú ẹ̀sìn Islam àwọn èèyàn ni wọ́n sọ bẹ́ẹ̀ èyí tá nábì sọ lèmi sọ lábùdá àǹtàtàwárà ọgbọ̀dọ̀ máa ń sàṣàjẹ́ tọ́wọ́ fẹ́ kádùn ààrẹ ọmọ gbà ọ̀kan náà anábì ní gbogbo tó ma jẹ jọ jẹ tó mọ́ nítorí látara owó ogun rẹ̀ àbí tí wọ́n fún ọ tó jẹ́ pé kìí ṣe tẹni ẹlẹ́ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ẹ̀jẹ̀ kádùá ó tètè gbà àdùá ó bí kọtí àti rahim kéèyàn máa ṣàdùá kọmọ wá ṣàdùá láti jákun ẹbí ó ń ṣàdùá lọ́wọ́ ó ń ṣépè lé bàbá ẹ̀ ń ṣépè lé yá ẹ̀ ó ń ṣépè lábúrò ẹ̀ ń ṣépè lọ́mọ ẹ̀ ń sọ fọ́lọ́n pé òun àti ọmọ ẹ̀gbọ́n bàbá àwọn kọ́lọ́mọ́jà àwọn pàdé mọ́ kọ́lọ́mọ́ jó wọn dọ́dọ̀ ẹ̀ mọ́ kọ́lọ́mọba àlá kọ́mọ́ jó wọn náà dọ́dọ̀ òun mọ́ kọ́lọ́mọba àlá kọ́mọ́jà àwọn pàdé mọ́ gbogbo àdúrà tí ń ṣe yìí ń jákun ẹbí ọwá sàdúrà jákun ẹbí tán ni wọ́n ní kọ́lọ́hún fún un lọ́lá kọ́lọ́hún fún un ní àrísìkí kọ́lọ́hún sọ́hún kọ́lọ́hún bá aláà kó gbé òun lékè wọn gbogbo ohun tí ń ṣe yẹn nígbà ó ti sàdúrà kọ́lọ̀ ń jákun ẹbí òun gbogbo àdúrà tó bá tọrọ ọlọ́run nígbà ìdí máa ń jẹ́ kádùn ọgbà náà nìkan máa ń sàdúrà fẹ́bí àtẹ̀bí tí ń ṣe dáadáa fún ọ àtẹ̀bí tí ń ṣèkà fún ọ àtẹ̀yí tó fẹ́ràn àtẹ̀yí tó fẹ́ràn rẹ gbogbo wọn nìkan máa sàdúrà fún àwọn tó dáa kọ́lọ̀ ń sàlẹ̀kùn dáadáa wọn àwọn tó kú díẹ̀ káàtó kọ́lọ̀ ń tún wọn ṣe kọ́lọ̀ wọn ṣe dáadáa fáwọn náà ọmọ sàdúrà fáwọn ẹbí tó o bá ti ń ṣépè lẹ́bí anábì ní máa mìíràn abdi yẹ́dẹ̀ ọláhà bí dáwà anábì ní kò sí ẹrú kan tí ó jòkó pòun sàdúà lẹ́yìn sàfihàn ithmun wọlá kọtẹ́ àtúráhìm àwa wo àdúrà tí ń sìn kò sàdúà pé kọ́lọ́mọba aláwọ̀ rọ ẹ̀sẹ̀ fóun kún lè máa rẹ́sẹ̀sẹ̀ ìpè kọ́lọ́n jí ọtí ọrọ̀rùn kọ́lọ́n jí sínú ọrọ̀rùn kò fàdúrà yẹ tọrọ kọ́lọ́n sí ẹ̀sẹ̀ nírọ̀rùn fóun wàlá kọtí àtúráhìm onítọ̀hún ò sì sàdúà kọ́lọ́n jákun ẹbí ilà àtọ́ àfikọ́ lọ́wọ́ bá aláàkọ́ gbàdúrà rẹ̀ ẹ̀yìn dàsàláàtì ọlọ́wọ́ wa fún ní ọ̀kan nínú mẹ́ta ní máa ń tọ́ àjẹlẹ̀ làwù dáwọ́ta nínú kọ́lọ́wọ́ bá aláwọ̀ tètè fún ní tí ń fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa ṣàdúrà lọ́wọ́ kọ́lọ́wọ́ fún ọkàn báyìí àwọn tí ó gbé nǹkan náà fún wọn sì máa pè ọ́ fóònù rẹ̀ ó sì máa rìn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì máa wọ káàkiri onídìí ìpàdé àdúrà ń gbà mí tádùn ti máa gbà àbọ̀ parí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa gbà ọlọ́run ní àmọ́ bẹ́ẹ̀ ń gbà mí ìdúnìyà nílé ayé ń bí àmọ́ ṣe bẹ́ẹ̀ aw yudakharu fil akhirah àbí ń gbà mí kọjá pé àdúrà tó ṣe ààbọ̀ fipamọ́ wọ́n wà gbọ́ládẹ́ lọ́rùn wọ́n wà sí mọ́sẹ̀ rẹ̀ tó fi wà àlìjánná wọ́n wà lọ́lẹ̀ gbádùn nínú àlìjánná ìtọ́lọ́wọ́n bá aláàfẹ́ fún nínú àlìjánná yẹ ọ́ padà wà á dúpẹ́ ó dùnnú yóò dùn mọ́ ju èyí tó ń béèrè lé ayé lọ àdúrà ìwé sí o àwọn olùsọ̀rọ̀ fún aniwo àbí kó jẹ́ pé inú àwọn àdánwò ńlá àwọn àgbákò àwọn fìtínà pírọ́blẹ́mù ńlá tó fẹ́ jálù ọ àdúrà tó ṣe yẹ ọlọ́run fi dá padà fún ọ àmọ́ kọ́ máa wá pa àdúrà àdúrà wá o ṣébí wò sí pẹ̀lẹ́bí ń bi àdúrà ìwọ òsì bẹ́lọ̀n kọ́lọ́run rọ̀ ọ fẹ́ṣẹ̀ ọ̀bẹ́lọ̀n kọ́lọ́run ṣe ẹ̀sẹ̀ rọrùn fún ọ ọwọ́ aládùn àrẹ ọgbà àdúrà rẹ ti gbà o ìnà kó fún ẹlẹ́sẹ̀kẹsẹ̀ àbí kọ́lọ́wọ́n bá láàfin ara rẹ̀ eh, kó fi àdúrà rẹ̀ kó fi ṣe aburú ńláńlá kú lérí rẹ̀ tí wọ́n mọ̀ wọ́n mọ̀ tọrẹ kọ́ lọ́n kọ́lé eh, ọlọ́run ò tètè kọ́ àbí eh, bó ṣe ń ṣàdúrà yẹn ó lè já àwọn aburú ńláńlá kan bẹ tó pé tó bá jálù ẹ̀ kọ́dà ò rẹ́ná ti búlọ́ọ̀kù àti ọlọ́run bá wà fi àdúrà yẹn ka aburú yẹn kó fọ́ tó ṣe jẹ́ pé gbogbo àdúrà ní máa ń ṣe kíni ní máa ń gbà ẹlẹ́kẹta nínú àwọn kan tí ìjẹ́kádùn ọgbà ẹ̀rẹ́tì kábùlù máa á kéèyàn máa ṣẹlọ́ọ̀ òun pààyàn ọlọ́run ṣàdúrà òun ṣe sìnà ọkọ ọlọ́kọ ń bọ́ lásìkò òun súnmọ́ ìyàwó lọ́nà sìnà ọwọ́ aláyé ń ṣe ọ́ ayé kí ń ṣe ọ́ ló ń ṣe rẹ̀ bá ti ń ṣe àdúrà rẹ̀ gbà àdúrà rẹ̀ gbà kò ní lójútu òun èlé ló wọ́n jagun ọlọ́run kéèyàn máa jalè olè táwọn aráàlú fọwọ́ sí ni wọ́n ń pè ní tẹ́tẹ́ èèyàn mẹ́jọ ọ̀dà ó ẹnìkan kò rọlẹ̀ ọ̀ǹta tẹ́tẹ́ tọ́lọ̀ ní kò kó mbẹ́ ìpè tó bá kó mbẹ́ ó jèrè tó bá kó mbẹ́ ọlọ́run ló ní jèrè mbẹ́ ọ̀n ṣàbòsí fún ìyàwó rẹ̀ ọ̀n ṣàbòsí fún ọ̀yìnyànjẹ ọ̀hàn lẹ́mà ọgbàpọ̀ lágbára jùlọ ah, àwa lọ́n ṣàdúrà àdúrà yọ̀gbà ìwọ ọ̀tọ̀lẹ́tọ̀kọ̀ ọkọ ní báyìí ni mo fẹ́ kó ṣe ìwọ sọ fọkọ pé ìwọ lágbára ìwọ tó ti wájú obìnrin sọ ma pé àṣẹ ọkọ kò ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ mọ́ ọkọ wà nílé bí ọmọ ọ̀dọ̀ ìwọ náà láláṣẹ ara rẹ ọwọ́ bẹ̀lọ́n bẹ̀lọ́n ọ̀làdúrógbà obìnrin tí wọ́n bá ti gbọ́dọ̀ sọkọ lẹ́nu àdóhùn nígbà ìwọ ń gbómi lójú bàbá rẹ àtìyá ẹ̀ wọ́n ṣe wàhálà pẹ̀lú irun dúdú wọ́n tún fi irun funfun wọ́n tún fi ń gbàrú ìwọ sì wá ní tọ́jà tọ́jú wọn ọ̀yìn àwọn ń wà gbélé tọ́dá àwọn gbélé tí ń jò ìyá rẹ̀ tún kiri ọjà káàkiri la ìyá rẹ̀ tún kiri oòrùn káàkiri kó tó jẹun wọ́n sì wà láyé wà lọ ọ̀tọ́jú ìyá ọ̀tọ́jú bàbá onígbà ẹ̀sẹ̀ yìí máa ń dínà àdúrà ògbówó àwọn èèyàn ògbèjá e ọ̀nàwó wọn ó ṣàbòsí fún wọn ó jù wọn sókùnkùn alẹ́ gbogbo ilé kọ̀ọ̀kan ní sípè lọ gbogbo ilé tó ti gbowó tó ọ̀dà padà fún wọn mọ́ ọ̀yáwó ọ̀dà padà àwọn owó àwọn tí wọ́n ti fẹ̀yìntì ń bí iṣẹ́ òkò sọ́wọ́ ọ̀nà àwọn èèyàn ti sẹ́ kọ́ńpẹ́nì rẹ̀ wọ́n láàgùn ọdígbẹ̀yìn oṣù òfun wọn lówó ọ̀dà sùkúrú lẹ̀ wọ́n ṣiṣẹ́ oṣù mẹ́rin oṣù mẹ́ta òfun wọn lówó oṣù wọn ọwọ́ aládùn rẹ̀ ọgbà ẹni bá ti ń ṣàbòsí fún àwọn èèyàn ẹni sì ń gbowó àwọn èèyàn èpè oníjẹ́kàdúrà rẹ̀ ó gbà torí àwọn tó ń ṣépè lọ wọ́n pọ̀ jù wọ́ lọ nídìí bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ mandina dua ẹlẹ́ẹ̀kẹrin nínú ti mandina dua òun náà ni tẹ́ríkù dua kéèyàn máa ṣàdúà kó wá torí pé àdúà ò tètè gbà kó wá lòun ṣàdúà mà sẹ́rẹ̀ tó bá ti lòun ṣàdúà mà pé àdúà rẹ̀ ò ní ṣe kíni àdúà rẹ̀ ò ní gbà kí lóun kanjú fún ọwọ́ alọ́sàdúrà mọ́ kí lọ́wọ́ fẹ́ máa ṣe lẹ́yìn àdúrà ọfẹ́ máa ṣàgùn ọfẹ́ máa lè bá bàbá àwọn aláwo àwọn adáfá ọfẹ́ ló lè bá àwọn ọ̀lẹ lẹ́yìn ìgbà tó ti falágbára alẹ̀ ọfẹ́ ló lè bá òkú lẹ́yìn ìgbà tó ti fi alàyè lẹ̀ ọfẹ́ ló lè bá àwọn olòṣì lẹ́yìn ìgbà tó ti fi ẹni tó nílẹ̀ ọmọ pé làwọn múlẹ̀kù sàmáwá ti wà láàbù gbogbo tí ń bẹ nínú sámà tilẹ̀ lọ́lá ọlá sámà tilẹ̀ ọlọ́run lèmi nìkan mọ́ ní o tàbá alákàlẹ́ ọlọ́wọ́n bá ní gbogbo tẹ́ wá káàkiri ọwọ́ mi nìkan lọ́wà ọwọ́ ala kulli shay'in qadir mo sì lágbára láti fún yín tí n bá sì fún yín kò sẹ́ni tí ó fún yín tí n bá wá fún yín kò tí ó gbà wọ́n fàdúrà lẹ́ o ìfàdúrà lẹ́ yẹn àmì kọ́lọ̀ ń bínú sí yàn ni ẹ̀yìn ọlọ́wọ́n bá àlá wọ́n ní ìmọ̀ ń bínú sẹ́ni tó bá fàdúrà lẹ̀ ẹ̀jọ̀ bá sàdúrà. Allahu yaghdabu in tarakta su'alahu ọlọ́wọ́n bá àlá wọn máa bínú yóò máa bínú وبني آدم حين يسأل يغضب ọ̀rọ̀ àwọn ọmọ náà adama tó bá ti ń bèèrè lọ́wọ́ tiwọn àwọn ọmọ bínú ni àmọ́ tó bá ti ń bèèrè lọ́wọ́ ọlọ́run inú ọlọ́run máa dùn ni àpẹẹrẹ bínú ọlọ́run oníkéèyàn sọ fáwọn èèyàn pé èmi ò ti ṣàdúrà mọ́ àti ṣéṣeṣe ọdún mélòó fẹ́ẹ́ fi bí ẹ lọ́hùn bọ́ bá ti fàdúrà lẹ̀ tó lò sí mọ́ àpẹẹrẹ pé àdúrà rẹ̀ ò ní gbà òun náà ni òjì ò ṣe é ọmọ ṣàdúrà ni ọmọ ṣe títí tọ́lọ́run fi ọmọ kalẹ̀kùn yẹn títí tó ń fi sí fún bí wọ́n bá kalẹ̀kùn tí ó kún bẹ́ẹ̀ jọ́kànjọ́kàn wọ́n padà sílẹ̀kùn náà a máa tẹ̀síwájú pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́hún abala àdúrà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún àwọn fàdílà tó ṣe Kamaruddin Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ olówó iyebíye tèmi abẹ́lẹ́ ọ̀nba allah subhanahu wa ta'ala kó má ṣàìṣọ̀rọ̀ tí wọ́n náà kó jẹ́ pàdó àti òun náà kó gbà kọ́lọ́n wá fún òun ní àtúbọ̀tán dáadáa bákan náà abẹ́lọ́n bá Allah subhanahu wa ta'ala fún àwọn tó ṣe dùgbọ̀wé ètò yìí abẹ́lọ́n bá Allah kọ́lọ́n ní ẹ̀sùn lóore fi dúnìyà wal akhirah fa